ìlú ìbàdàn la wà ní ọ̀dọ̀ eh, bàbá àgbàlagbà pátápátá àgbààgbà olórin ni wọn olórin fújì bàbá wa alhaji rasheed ayinde gbogbo yín ẹ̀ mọ́ sí fuji merenge superstar. ẹ káàbọ̀ mo kí yín sá. mo kí yín sí àdúgbò wa ìlú wa ní ìbàdàn nílé olúyọ̀lé nígbà tí nígbà tí ẹ̀yin náà sì ti wá wá síbàdàn sí a jẹ́ pé gbogbo ẹ̀ nígbà ó ti jọra wọn ni. bẹ́ẹ̀ni bàbá mi ẹ bá ń fi ohùn kí wọn lórí bí photocopy ló wà níbí ẹ fún wọn ní bẹ ṣe máa ń sálámọ sọwọn tí yẹn fún wọn lọrìjínálítì. <laughs> bí mi bá tiẹ̀ tí ì sálámù. bẹ́ẹ̀ni. tí gbogbo yẹn bá ti ń wo fèsì rẹ̀. bẹ́ẹ̀ni. wọ́n ti mọ̀ pé Alhaji Rasheedi Ayinde. bẹ́ẹ̀ni. Fuji merengue. bẹ́ẹ̀ni. ló ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ni. gbani kámú ní ti olórin. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Olúwa ló fẹ́ wà fakùkọ tó lógbe Àyìndé adé rí bí gbé o Olúwa ló fẹ́ wà fakukọ tó ló gbé iṣẹ́ olúwa kò ṣe pẹ́ gan ọba olúwa ló fẹ́ wà fakukọ tó ló gbé torí pé báwo ba ìkú mèyọ àyíǹde ó báwo ba ìkú ó bẹ̀mí wá bá sì wà a ó borí ìṣòro gbogbo bí ìkówókówó làwọn ọ̀tá ń wí àràbà owó ma ojú wa ti ro ẹ jẹ́ ká máa gbé tó lọ. bàbá o èmi náà ló kémi ṣe ń gbàdọ̀ ọ̀nà ń gbàdọ̀ gẹ́gẹ́ bá abẹ́ máa dúró torí ibi tá à ń ṣe kí ni ibi tá ń lọ́pọ̀ ká mú pàápàápàápàá bàbá mi mo fẹ́ mọ sítẹ́mi wá ti wá bọ̀wọ̀n àgbààgbà bá yálà eléré ààbò lórí máa ń fẹ́ mọ ibi tẹ́ ti jáde gangan yálà bàbá àti màmá yín torí ẹni tó bá bírù yín bó ṣe bí èèyàn rẹ̀ ẹ sọ ṣókí nípa bàbá àti màmá yín fún olólùfẹ́ yín tán wòyìn káàkiri. ẹ Alhaji Rasheedi Ayinde Mèrèǹgè ó jẹ́ ọmọ bíbí inú Ìbàdàn nílé Olúyọ̀lé tó tún wá jẹ́ pé kò wá ń so nìkan ló dá wá sáyé ìbejì ni Rashidi Àyìndé ẹnì kejì èmi jẹ́ Táyé ẹnì kejì mi ni Kẹ́hìndé Fatai Aládé so òun wà lé orílẹ̀-èdè Amẹ́ríkà so a jẹ́ ọmọ bíbí inú bàbá onímọ́tò bàbá Liadi Àmàó ọláìwọlá nílé alájá ìta ọ̀kọ́rọ́ nísàlẹ̀ òsì nìbàdàn àti ọmọ nọ́sìrà tù àdùkẹ́ ìyá aládìẹ kí ọlọ́run kó bá mi gba àbọ̀ àwọn méjèèjì tí wọ́n ti kọjá lọ sọ́dọ̀ ọlọ́run ọmọ ìlú ìbàdàn ó ní mèrèǹgè. ìyẹn ni pé táyé lolú ni yín. èjì rẹ ni mèrèǹgè. táyé lolú lèmi náà. ah alihamudulilayi. táyé lolú di méjì àwọn ìjẹ ẹkẹyìn tèmi ó lọ raṣọ ní London. ẹ kò sí wàhálà ó dẹ̀ ti pẹ́ tó ti lọ aláàjì. ẹ̀ ń gbọ́ bá yá gbogbo wa á lọ mọ́ pàdé ara wa ń gbọ́ bá yá tá a bá dàgbà tá a dògbò tọ́jọ́ bá dalẹ̀. Hmm. nígbà tó di pé ń dàgbà yẹn báwo ni ṣe fẹ́ san iléèwé kan méjì àti pé sígbà tẹ̀ ń lọ ẹni aládìẹ sáàdìẹ ẹlẹ́kan jẹ kura láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ni kọ́ wọn ará alẹ́ lè mọ̀ torí ètò ilé ìyàtọ̀ àgbààgbà ni. alájì Rasidi Àyìndé Mèrèǹgè ó lọ sílé ìwé alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ iléèwé kan tá à ń pè ní progressive day school aláàdọ́rin ìsàlẹ̀ òsì nìbàdàn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yẹn àwọn tí wọ́n ti lọ síléèwé yẹn kó tó di páwa náà lọ àti ní àwọn bàbá bàbá tán ti lọ bí àwọn former governor of Ọ̀yọ́ state mm. bàbá wa senator Rasheed Adéwọ̀lú Ládọjà mm. iléèwé ni wọ́n ti jáde wow. nígbà tí bàbá wa wà lórí ìjọba nígbà náà lọ́hùn ẹni tó jẹ́ SSG wọn barrister Sharafadeen Abiodun Ali àjọ wà níléèwé yẹn nígbà yẹn níléèwé aláwọ̀kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn barista barista tó jẹ́ pé wọ́n ti di lọ́ọ̀yà àwọn olóyè nínú ìlú so a ka ìwé yẹn primary school a jáde so a gbìyànjú láti tẹ̀síwájú ní iléèwé kan tó náà wà ní Òkè Àdó nílùú Ìbàdàn tó ń pè ní Baptist secondary school tàbí high school sá ní Òkè Àdó ní Liberty Road bet nípa orí ọ̀fẹ́ Ọlọ́run àfẹ́ kà ju bí bóyá class three àbí nǹkan gbà yẹn lọ tá a fi kúrò níbẹ̀ tá a fi lọ iléèwé yẹn mọ́ nípa kéésì ni ẹ mọ̀ pé bí family bá ṣe rí ó máa ń determine then nípa báwa ọmọ náà bá a bá ṣe wò pé nǹkan báyìí la fẹ́ ṣe ó máa ń dìtà mí ìta wà lójú wa gbogbo ohun táwọn èèyàn ń ṣe tán ń jí wéré káàkiri ó yẹ káwa náà ká máa tẹ̀lé àwọn oníwéré hmm. láti bẹ̀ a pull out ní school so mo ṣe iṣẹ́ kan torí bàbá mi oníòwò mọ́tò ni wọ́n. ọkọ hmm. mẹkáníìkì nígbà kan. <laughs> so mo tẹ̀lé mọ́tò gan-an lọ́sọ́nà ibì kan wà ogun pa ọ̀yọ́ ń bíbà ẹ̀ nìbàdàn gáràjì mọ́tò nígbà ẹ̀ bẹ́ẹ̀ láti ń ṣe kọ̀ǹdọ́tọ̀ lọ sí láti abẹ́kúta sango ọ̀tà ifọ̀ atan ìjú ọ̀bẹ rẹ̀ owó dé ìdí ìrókò ọmọ ẹ̀yìn mọ́tò lèmi by but later bàbá tó bí bàbá wa wọ́n ni rárá mo kọ́ṣẹ́ rédíò ní mo kọ́ iṣẹ́ kápẹ́ńtà <laughs> but ibi tọ́lọ̀ ń bá sọ pé òun mú ẹ̀dá lọ ó máa débẹ̀ a rí àwọn tó kàwé jù wá lọ náà tó jẹ́ pé wọ́n kàá kàá kàá jù wá lọ tó jẹ́ pé ibi tọ́lọ́run ti mú àwa náà dé lágbàáyé lé ní ẹni tó kájú wa lọ gan kò débẹ̀ bọ́ mo fọpẹ́ fọlọ́run alhamdulillah fújì yìí náà ni Hmm. mi ò rí ibi tán ti ń kọrin lágbàáyé lénìí hmm. tí mi ti dé. alájà máa débẹ̀ alájà máa débẹ̀ alájà máa débẹ̀ tí bá mi mọ̀ bóyá ẹ̀yin olólùfẹ́ wa káàkiri ẹ ti ń ẹ ti ń gbọ́dọ̀ tí bá bàbá náà ṣe kọ̀ńdọ́tọ̀ níbi ìtẹ̀ ẹ̀gbọ́n yẹn ná tí bá ṣé wọn wá kí wọn kí bàbá kàn pé bọ́n ṣe máa ń pè nígbà ìṣègùn ni pé mò kọjá. wáyé kí ló dé tá a lè pè rò. Ah, bàbá ẹ pèrò fún àgbẹ̀ ẹja àmọ̀ bóyá ó sì wà mẹ́ ibikíbi tẹ́ bá lè kẹ́ pé fún wa abẹ́kúta sango ọ̀tà ifọ̀ owó dé ìdíròkò atan ìjú ọ̀bẹ rẹ̀ bẹ́ẹ̀ lọ. mo fẹ́ kẹ́ sọ́ńpa ọ̀gá yín. Eh, Alhaji Sikiru Ayinde Manchester eh, mo fẹ́ bá mi sọ ṣòkì tó ló ní nǹkan kan gbà tí mo ń ṣèwádìí tí mo fẹ́ràn ní nǹkan tẹ́ sọ ń pé ìjọ kan ẹ̀ ń ṣeré lọ́wọ́ ni ọ̀gá ẹ̀ ń ṣe ẹ̀wà ní ẹ̀yìn ọ̀gá ńgbà yẹn ó wá rẹ̀ wọ́n nígbà bó ṣe wá rẹ̀ wọ́n ni pé wọ́n ń ṣe fàájì nígbà ìṣọ́ ṣe ta ló máa tún. àti àti ẹ mọ làágùn jìnnà ọ̀gá mi ọ̀gá mi ni late Alhaji Sikiru Ayinde ọmọ àdúgbò kan náà jọ ni wa. elégbèlè mi jẹ́ lẹ́yìn wọn ìgbà yẹn wà tó jẹ́ pé patí alẹ́ òní àmọ́ ló wọ́pọ̀ ńgbà yẹn kò ń ṣe bí àsìkò yìí ṣe rí ìlú wà pa gan ìlú dáa gan pé téèyàn bá lọ sí patí alẹ́ ẹni tó bá kúrò lóde láago méjì òru tó ń lọ ilé ẹ̀ láago mẹ́ta kò sẹ́ni kankan tó máa sọ pé páyà ìwọ wo ló ń lọ yẹn ìlú dáa gan kálukú àmọ́ ń lọ ni ọ̀gá mi jẹ́ nìkan tó jẹ́ pé tá a bá bẹ̀rẹ̀ play Monday ó lè jẹ́ monday tó ń bọ̀ la tó máa sinmi bá a ṣe máa ń lọ sí patí hmm, lójoojúmọ́ lójoojúmọ́ torí gbogbo nǹkan wà òkè ìkan wá wà tá a wá lọ a ti ṣe eré ó ti ó ti pọ̀ gan so ó wá di bí ọwọ́ bí aago méjì ní òru so òkú náà ń ṣe ń bẹ̀ báwọn ọmọ olóòkú yẹn wọ́n pọ̀ so a ti bẹ̀rẹ̀ pátí ẹ̀ látago mẹ́wàá alẹ́ bọ̀ ìgbà tó di bíi tù lóru pé àwọn kan tó fẹ́ẹ́ jó ibi tọ́gá mi jókòó sí wọ́n ti sùn àti sùn tó rà ti lọ sí pati gan so àwọn mc sáwọn pé ó ti yá ẹ wá bẹ̀rẹ̀ eré fáwọn tí wọ́n bẹ́mi ṣe lo ìgboyà mo kàn mú máìkì ni eré bá bẹ̀rẹ̀ so káwọn èèyàn tó gẹ́ẹ̀tì pọ́ńgà mi kọ́ ló ń kọrin ó ti pẹ́ ẹnìkan ló wà pé ẹni tí ó ń kọrin ó sanra. Mm pé ẹlòmíì ló tún ń kọrin yìí pé bọ̀ ó ti dùn mọ́ wọn wọn lè sọ pé ó ti tó gbogbo àwọn ọmọ tó àwọn olókùú tó kù èmi ni mo kọrin fún wọn tílẹ̀ fi mọ́ hmm. inú ọ̀gá mi dùn wọ́n ṣàdúrà fún mi gan pé ah even owó tí mi ń ṣí àrílẹ́yìn wọn wọ́n fún mi lọ́jọ́ náà àti àtijọ́ yẹn ni ni agbára yẹn ti wá dé ń pé mo ti lè dá dúró ń pé. ìgboyà yẹn ìgboyà yẹn wà gan. ṣé wàá ní sùúrù díẹ̀ lẹ́yìn ọ̀gá àbí kótó báyìí lẹ́kọ̀ọ́ kúrò kó lọ dẹ́gbẹ́ mi sí. rárá o hmm. mo sì ṣe bí oṣù mẹ́wàá hmm. lẹ́yìn hmm. going to a year sir kí n tó wá kúrò nígbà tí wàá dá dúró yẹn sà báwo ni ìrìn àjò yẹn ṣe jẹ́ torí kò ń ìsìn láàrin ń pé ògo yẹn ti kárí hmm. tí gbogbo wa ń sàn sí pé ògo ìbàdàn ògo mo fẹ́ mi máa ń fẹ́ mọ bí báwo ni ìgbà yẹn gbé wàá dá dúró à ẹ fẹ́ lọ dá bẹ̀rẹ̀ báńdì tí ń fúnra yín báwo ni ìgbà yẹn àti pé ṣe ń rán wọn eré díẹ̀ díẹ̀ ṣe ń gbà kó tó di pé bẹ́ẹ̀ wá ju àwo yẹn lẹ̀ kó tó di orúkọ yẹn wá tún tàn káàkiri báwo ni ìgbà tẹ kúrò lẹ́yìn ọ̀gá yẹn. bẹ́ẹ̀ mi ṣe bẹ̀rẹ̀ lélẹ̀ ìgbà tí mo bẹ̀rẹ̀ yẹn gan ó kàn wà nínú àkọsílẹ̀ pé máa bẹ̀rẹ̀ nígbà yẹn so ẹni tó jẹ́ ìyàwó lẹ́yìn màmá wa ó ní màmá wọn kú wọ́n ń pe oko yẹn ní apatẹrẹ tá a bá ń lọ sọ́nà lálùpọ̀n a máa kọjá ìyànà ọ̀fà a máa yà oko yẹn náà ti fẹ́ ṣe òkú yẹn wọ́n kàn decide inú family pé ṣebí Rasidi náà ń kọrin díẹ̀díẹ̀. Mm. ẹ jẹ́ kó ẹ jẹ́ kó gba kó gba irinṣẹ́ kó náà kó wá lọ kọrin that was first time tá a máa lọ tá a dẹ̀ lọ sí pati yẹn ó dàbí ẹni tó ti ń play ball láti bí ọdún mẹ́wàá ni ló ṣe rí pati yẹn náà wọ́n tún ti fi pati wíìkì tó tẹ̀lé Saturday and Sunday hmm. làwọn tó wá pati yẹn tó ti gbé pati Saturday and Sunday tó ń bọ̀ hmm. náà ti hmm. gbé fún wa bí àjò sì bẹ̀rẹ̀ nìyẹn ìyẹn hmm, jẹ́ bíi bíi nineteen bíi nineteen eighty eighty hmm. bó dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ló di pé every week báyìí bọ́lọ́hún ṣe sọ pé ìwọ náà ó yá kò jù bẹ́ẹ̀ yẹn lọ. àbá ti gara tipẹ́ tipẹ́ tipẹ́ ìgbà wo ló di kọ́rọ̀ rẹ́kọ̀dì wá wáyé pé wá di pé kémi náà wọ stúdíò kíkó ń kọ́pọ̀ kó di pé mi náà wá bẹ̀rẹ̀ sí í ṣe jáde ìgbà wo ni. first record wá wáyé ní nineteen eighty eighty three àbí eighty four ṣá hmm. kan nínú àwọn ọdún yẹn kí ló orúkọ ẹ̀ṣẹ́ lè ṣẹ́ lè fọwọ́ fáǹsì power yẹn lẹ ti sọ̀rọ̀ ń pọ̀ owó bẹ́ẹ̀ ni hmm, hmm. báyẹn la ṣe first hmm. rẹ. ṣé torówó ti ń dé gbà yẹn lẹ ṣe sọ̀rọ̀ ń pa ẹ̀ ni àbí kí ni ìdí. ẹ mọ̀ pé ìṣípayá lọ̀rọ̀ orin èèyàn ò lè dá orí rò tẹ́ ẹ bá máa kọrin orin tá à ń kọ lójú agbo ó yàtọ̀ sí pa wọ studio tá a bá máa ṣe rẹ́kọ̀dì àwọn kọ̀ǹpósà wà. tí wọn á jókòó ẹ jẹ ká orin báwo ló ṣe máa lọ ètò jẹ́ tọpọlọ tèmi náà ó máa wà ńbẹ̀ so adẹjọ àjọ àjọ síra wọn pẹ̀sì àmẹ́dà gbogbo wọn náà gbà yẹn Gani Alado Ṣàpírò Ìdòwú Ṣàpírò bá a ṣe so Olúyọ̀lé ló wá bá mi ń gbà lọ ṣe náà. a ti ń lọ pati a ti ń lọ káàkiri àwọn èèyàn ti hmm. wọ́n ti mọ̀ bá a ṣe wọ studio nìyẹn hmm. ní studio kan tó wà lọ́nà ejirin road sàánú olú hmm. níjẹ̀bú òde. ìjẹ̀bú òde lẹ́tí iṣẹ́ ìgbà ìjẹ̀bú òde ni studio yẹn tá a ti lọ record. nígbà táwọn yẹn wá dọ́jà báwo ni. ayé àwọn aláwo páálí ńlá ni àwọn aláwo fẹlẹ ẹ mọ nígbà yẹn kò tí ì sí pé àwọn èèyàn lọ ń ra rẹ́kọ́ọ̀dù bá ń ṣe ń rà ń sìn tí rẹ́kọ́ọ̀dù bá jáde nínú ọ̀kẹ́ gbọ́ ní bábíń salon hmm. àwọn bábà tó ń gẹrun hmm. àwọn náà ní spíkà tó máa gbé hmm, síta ṣéńjà wọn ibẹ̀ làwọn èèyàn máa lọ pé sí ẹni tó bá dẹ̀ ní ṣéńjà nílé ńgbà yẹn tán fi máa ń play record òun náà ló máa ra record torí record aláwo ni kò ń sáyé késẹ́ẹ̀tì àbí nígbà tó yá ló di cartridge hmm. ó yá ó di késẹ́ẹ̀tì so nípele nípele hmm. báwa ṣe bẹ̀rẹ̀. báyé tẹ́wọ́ gbàǹgbà nígbà tí ah, rẹ́kọ̀dì yẹn jáde. wọ́n tẹ́wọ́ gbà o hmm. àwa gan-an pé alárìnká àwa náà máa fẹ́ wo bí gbòòrò ṣe rí so lọ́jọ́ tó jáde àwa gan à ń rìn káàkiri kò ń ṣe bá ń wọ mọ́tò a káàkiri pé ń bo náà ti ń bọ̀ wọ́n dẹ̀ ń gbọ́ káàkiri so a rí i pé wọ́n tẹ́wọ́ gbà. Hmm ta ló wá fún yín ní ti ṣẹ̀rùbà wọ́n yẹn ìmọ̀lòjẹ́ yẹn ti wá tó fi di pé ẹ wò ó pé torí tó bá ní ká máa ká máa fọba ṣe ń fọ yìí wákàtí márùn àti ìkúrò ó wá di pé ẹ tún ṣe torí ṣẹ̀rùbà wọ́n yẹn rìn àwa kéré bàá náà gbọ́ngbọ́n ẹ̀ ìmọ̀lòjẹ́ yẹn ti wá. ee eh, a ń gbọ́ ṣẹ̀rùbà wọn ṣẹ̀rùbà wọn ẹ mọ̀ nǹkan kan náà ló máa wá tọ́lọ́run ṣẹ̀rùbà wọn ò déédéé dé náà. Hmm mo fẹ́ lọ́ǹchì instrument kan nígbà yẹn instrument yẹn làwa ṣe lọ́ǹchì yẹn lálẹ́ ọjọ́ náà ìgbà tó wá dọjọ́ kejì àwọn tó wá síbi lọ́ǹchì yẹn nígbà tó dọjọ́ kejì náà ń sọ fáwọn tí ò wá pé ah ṣé wọ́n wá sí Green Spring lánàá irinṣẹ́ tí Rasidi tó sí yẹn ṣẹ̀rùbà wọn ni ó ṣẹ̀rùbà lẹ̀ gan o hmm. láti bẹ̀ yẹn ó dúpẹ́ àwọn èèyàn ń pè mí ní ṣẹ̀rùbà wọn ṣẹ̀rùbà wọn tí n bá kọjá lọ́nà pa á ah, ṣẹ̀rùbà wọn rẹ́kọ̀dù tí máa wá ṣe ńgbà ní 1991 bá a ṣe sọ ní ṣẹ̀rùbà wọn nìyẹn hmm. hmm. borúkọ ṣẹ̀rùbà wọn. ó ṣe lẹ̀mọ́ ilé láti gbà ẹ̀ nìyẹn kò wá ju ọdún kan lọ 1992 a lọ sí studio pé láti tún ṣe another record hmm. ṣẹ̀rùbà wọ́n yẹn sì ń já rìnrìn hmm. a wá lọ sí aphrodisia ní Decca ẹnjìníà hmm. kan wà gbà yẹn ẹnjìníà Lark Adéníran kọ́lọ̀ ń kó kó gbàbọ̀ wọn wọ́n ti jáde láyé báyìí. ẹ èrò ọkàn tiwa lọ sí studio ǹjọ́ náà pé rẹ́kọ̀dù yẹn ká sọ ní oppressor làbá wọ studio bàbá wa àbúrò kábíyèsí olùbàdàn tèmi alhaji ambali adétúnjì gbogbo wọn wọn jẹ àna sí pòdùsà mi alhaji láti alágbádá gbogbo wọn wà ní studio lọ́jọ́ yẹn àwa wọ studio àṣì rẹkọọdù yẹn ó délẹ̀ kò sí complain so bá a ṣe wá stop ẹnjìnìà lakadé nìyẹn wá sọ pé ẹ máa bọ̀ ẹ wá gbọ́ nǹkan tẹ́ ẹ ṣe o àwa gbọ́ wọ́n á béèrè lọ́wọ́ mi pé ta ló ń ọ̀pẹ́rẹ́sì gan mo ní mi ń ọ̀pẹ́rẹ́sì ẹnì kankan pé akànnì ká sọ rẹ́kọ́ọ̀dù ní orúkọ ẹ̀ àṣé wọ́n ti ṣe gbogbo mítìn yẹn gbogbo àtàwà ń rìkọ́ọ̀dù lọ́wọ́ yẹn tí wọ́n ti pátán ti dé ẹnjìnìà lakadé nìyẹn wá ní bẹ́ẹ̀ ṣe wá ṣe ètò òkè ẹ máa padà wọnú stúdíò gbogbo ibi tẹ́ ẹ̀ ń sọ pé ọ̀pẹ́sọ̀ yẹn ẹ lọ́ máa fi mèrèǹgè síbẹ̀ àpè mèrèǹgè bíi ti báwo wọ́n ní táwọn sọ fún wa yẹn ká lọ sí mbàdàn mo ní kí ló ń jẹ́ kí ni ìtumọ̀ mèrèǹgè wọ́n ní àwọn ti mà túmẹ̀ ibi tí ẹ ọ̀pẹ́sọ̀ wà ẹ lọ́ máa dí gbogbo bẹ̀kẹ́ ẹ máa sọ pé mèrèǹgè mèrèǹgè gbogbo wa wojú ara wa a padà sínú hmm. Hmm. studio hmm. a dẹ̀ mú lọ́wọ́ kan gbogbo ibi tí ayé ìgbà yẹn ò kì í sáyé pé téèyàn bá ṣe mistake pé ẹ máa dọ́ǹpù ẹ ẹ tàn kò ń tẹ́ ẹ bá ti ṣe mistake ẹ máa tún ṣe ni adẹ̀wọlé adẹ̀ṣe lọ́wọ́ kan ó dẹ̀ lọ. one take. bá a ṣe wá ṣe tán mo á ní ẹjọ́ torí ọlọ́run kí ni túmọ̀ tata ẹni ká lọ́ọ́ máa sọ ẹ̀ wọ́n ní ẹ lọ ṣe ojú kejì hmm. tẹ́ ẹ bá ṣe ojú kejì tán ẹ ti mú alákọ̀ọ́kọ́ yìí ẹ lọ ṣojú kejì a bọ́ sínú studio àtúnṣojú kejì wọ́n wá sí dictionary yẹn wọ́n ń ṣe ẹni gbogbo nǹkan tá à ń ṣe látàárọ̀ yìí ó dàbí gbogbo nǹkan tá à ń ṣe bá a ṣe ń sọ̀rọ̀ yìí là ń rẹ́rìn kò sẹ́ni tó máa gbọ́ orin tó máa rojú gbogbo ohun tí wọ́n bá ń pè lórin ìdùnnú ni gbogbo ẹni tó bá ń gbọ́ orin inú wọn á máa dùn ni ó dàbí ká sí tẹ́lẹ̀ nsìn ká máa wo bọ́ọ̀lù wípé à nàìjíríà gbá bọ́ọ̀lù éégó. Hey, gbogbo ibi tí ìdùnnú bá ti ń ṣẹlẹ̀ tí ayọ̀ wà ń bẹ̀ ìtumọ̀ mèrèǹgè nìyẹn sogbe tá à ń ṣe látàárọ̀ yà mèrèǹgè. mèrèǹgè náà ni òun la fi lè tó yí àgbààgbààgbà ni tó bá dẹ̀ wà pẹ̀lú àwọn àgbààgbà wà á rí nǹkan. mèrèǹgè tí wọ́n á pé sóríṣiríṣi ẹ mọ̀ pé ní èdè àwọn àwọn kan wà bóyá àwọn Mexico àbí nǹkan àwọn orin kan náà wà tí máa ń pè ní mèrèǹgè music. Mm tọ́ ẹ pé spelling mèrèǹgè yẹn ó yàtọ̀ sí spelling eléyìí hmm. mi mọ bí mo ṣe fẹ́ sọ nǹkan yẹn so oríṣiríṣi ni wọ́n hmm. tún mèrèǹgè yẹn sí but hmm. ètò jẹ́ ti ìdùnnú kéèyàn máa rí dùnnú kó máa rí ayọ̀ òun làwa mú yẹn. òun làwa mú tàdé jókòó tì tó dẹ̀ ń tàn kárí ayé kò ní bàjẹ́ bàbá. látìgbà náà ni ṣẹ̀rùbà wọn ṣẹ̀rùbà ló tó ti wá yí sí mèrèǹgè látìgbà yẹn téèyàn bá fẹ́ pe Rashidi Ayinde tí ò bá ti dákọ pé ẹlòmíà ní pé ṣé fújì mèrèǹgè bí yẹn ṣe wá kúkú lẹ láàrin ọdún kan síra wọn ṣẹrùbà wọn hmm. bí mèrèǹgè ṣe wá títí dè ní ọpẹ́ ní fọlọ. lásìkò tẹ́ ń sọ yẹn bàbá mo fẹ́ gbé yín padà sẹ́yìn ọwọ́n ta lọ́wọ́ ní fújì tó wà níbàdàn gbà ẹ̀. ṣe rí ìbéèrè tẹ bí mi mi ò kí n fẹ́ dáhùn ẹ̀ hmm. téèyàn bá bí mi ò kí n fẹ́ dáhùn ẹ̀ rárá. Hmm torí pé mímọ̀ ṣe láyé yìí kò ń ṣe mímọ̀ ṣe ẹ̀dá o ọlọ́run ọba ni. tẹ́dá kan bá sọ pé òun mọ̀ ṣe ó ń tan rẹ̀ ni o gbogbo mímọ̀ ṣe láyé yìí ó lọ́wọ́ ọlọ́run ọba nínú. àwọn èèyàn bá bi mí léèrè pé àwọn wo lẹ́jọ́ ń kọrin nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ màá mọ̀ wò pé irú ìbéèrè wo lè lè ṣé tí n bá ń dárúkọ wọn ṣé mò ń yọ̀ wọ́n nìyẹn àbí mi ń gbéra mi ga hmm. kò sí nǹkan tó yẹ kí n máa ṣe tí mo máa ń ṣe ju pé alihamudulilayi tora àpọ̀ hmm. àpọ̀ gan-an tó ti ń bá dárúkọ ẹnìkan sì máa tún fẹ́ máa dárúkọ ẹlòmíì hmm. bọ̀ ẹ ṣáà máa bẹ́ mi dúpẹ́ fọlọ́run pé mo rọpẹ́ dá ààyè ọpẹ́ yọ látìgbà náà títí dásìkò yìí ọpẹ́ ni fún lọ. alhamdulilayi baba ti dọ́gbọ́n ṣe fún wa bẹ́ẹ̀ yẹn ṣe mọ̀ pé àgbààgbà ni wọ́n àwọn òde ẹ̀sán yìí la máa sáré sọ gáà baba tún gbé ń bẹ̀ yẹn dẹ ó rẹ̀ ti yé wa wọ́n á padà sọ ó lè má jẹ́ ẹnì ṣèbí bàbá á padà sọ ẹ ṣé bàbá mi. nígbà yẹn ìbàdàn ẹ̀yin ti ẹ̀yin ìbàdàn tí ó ti wà níbi ẹ ti dì ń gbà yẹn sí kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ òbí mi gbà yẹn kí ló ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ ń gbà yẹn nígbà tí mèrè ń gẹ̀ẹ́dú tó ń dàbí mo fẹ́ kẹ́ tún gbé wa wèkú díẹ̀ kí ló ń ṣẹlẹ̀ nígbà yẹn ẹ ṣe gan ní Èkó àti káàkiri nígbà náà à ń gbọ́ àwọn Alhaji Musibawa Alani ọmọ kékeré Alhaji Tájù Àṣàǹtì Ṣòlè kọlọ̀n kó bá mi fọ̀rùn kẹ̀ Latif ọmọ Fàdágẹ́rí. Mm bóyá yìí náà mọ agbọ́ orúkọ yẹn eh, bẹ́ẹ̀ ni ní Ajégúnlẹ̀ Ganiu hmm. eh, Negro hmm. ah, olórin pọ̀ bẹ́ẹ̀ <laughs> Ṣínà Àkànní wà lẹ́kọ̀ọ́ hmm, Scorpi Adéwálé Àyùbá bí wọ́n jọ wà nígbà yẹn de àwọn ọ̀rẹ́ mi kan wà nígbà yẹn Táíwò Kàyìndé Tẹ̀kóyè àwọn méjèèjì ti jọ́lọ̀ nípè báyìí de àwọn àgbààgbà olórin hmm. wọ́n wà dáadáa ńbẹ̀ o hmm. ṣùgbọ́n àwọn tèmi lè sọ pé nígbà yẹn tí hmm. àwọn ni mo dárúkọ yẹn tí mi lè sọ tán tá a bá ní ká wo ní Ogun State àríṣẹ́ fi wà láwọ̀ sefiu òun náà wà nbẹ àwọn kàbákà náà wà ní Mùṣín o Àjàní kàbákà gbogbo wọn lóríṣiríṣi bí fújì ṣe hmm. bó ṣe lọ nígbà yẹn àdúpẹ́ hmm. hmm. ọlọ́run ìbáṣepọ̀ yín gbà yín dẹ̀rẹ̀ báwọn ni ah, ah. ìbáṣepọ̀ gbó yín gbà yẹn. ìbáṣepọ̀ tó jẹ́ pé ìgbà míì wà wọ́n á sọ pé ah, Rasidi Ayinde o kó wá ṣe competition lẹ́kọ̀ọ́ competition la máa ń ṣe ńgbà yẹn. sọyìn náà ṣe competition ńgbà yẹn náà. wọ́n á wá síbàdàn àjọ ṣeré àwa náà máa lọ síkọ̀ àjọ ṣeré bẹ́ẹ̀ àní kásá kan tiẹ̀ wọ́n dúpẹ́ fọlọ́run ọba lẹ́nu yìí tó ráyè ọpẹ́ yọ gan-an eré wo lẹ kọ́kọ́ lọ ṣe tó jẹ́ pé ẹ pàwo tẹ pé nù yín dùn ní pé àmì lè gbàgbé láìfù yẹn ẹ lè má dárúkọ owó yẹn tẹ́ ẹ̀ bá fẹ́ dárúkọ ń kébọ̀ láìfù bàbá tí mo lọ ṣe ń gbà yẹn tí mo pa owó yìí báyìí mọ kò sí nǹkan tẹ́ fẹ́ pa tó fẹ́ jẹ́ nǹkan fún yín sí fún dọ́là pounds pọ̀ àmọ́ nígbà yẹn n fẹ́ kàn ara lé àtàwà tán wòye n fẹ́ kà mọ́. Eh, èmi ò tẹ̀ lé sọ pé hmm. òde báyìí la lọ tá a ti hmm ayé ìgbà tá à ń sọ̀rọ̀ gbogbo àwọn owó ńláńlá tá à ń náà ń sìn kò sí one naira oní pépà fifty kọ́bọ̀ oní pépà òun làwọn owó tá à ń sọ tó wà ń gbà yẹn ìgbà tó yá ni ten naira dé five naira dé ten naira dé ẹ mọ̀ látòrí fifty kọ́bọ̀ pépà ni one naira pépà ṣùgbà tó yá five naira ten naira twenty naira so owó wa lèèyàn fẹ́ pa nígbà yẹn tá a fẹ́ sọ pé. So, owó tó pọ̀ àmọ́ owó níyì bàbá àlùbáríkà ń wọ̀ tó rówó yẹn ó níyì hmm. kò ń ṣe bówó ṣe pọ̀ ń sìn tí òun tí gbogbo ẹ̀ ti dojúrú. Hmm. Hmm. Alhaji mọ́tò wo lẹ kọ́kọ́ ra ń pẹ́ kọ́kọ́ máa rọkọ̀ ọkọ̀ wo ni ń pẹ́ kọ́kọ́ rọkọ̀ ọkọ̀ wo lẹ kọ́kọ́ rà mo dẹ̀ fẹ́ mọ̀ ṣé tuntun ni àbí tòkun bàbá ẹ̀kọ́ sáré gbà lọ́wọ́ rẹ yín kan ni mò ń gbé yín padà sẹ́yìn ni Alhaji. péyàn kọ́kọ́ ń gun mọ́tò ẹ̀gbọ́n mi ló fún mi alhaji muftau aremu bọ́ládàlẹ̀ kaslat pasat. Hmm. passat. passat ṣé níbi etí yẹn náà ni sà. a ti wọ ninety. ninety. bí ninety káàpé nineteen ninety. Hmm. bọ̀ ìgbà tó yá mọ́tò tí èmi kọ́kọ́ máa sọ pé ó jẹ́ pé nínú owó oògùn mi ó ní dasun sherry. dasun sherry. Hmm. Hmm. so bóríṣiríṣi mọ́tò dẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ hmm. lẹ́yìn ẹ̀ ó bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ. Alhaji tá a bá ń sọ̀rọ̀ àti ẹ ti bá mi mu díẹ̀díẹ̀ nítàn wọn ká wá lọ sọ́dọ̀ bàbá wa ń sìn nígbà tí ẹ̀ ń sàn ẹja sọ̀rọ̀ ń pa àwọn àgbà eléré àwọn bàbá àwọn bàbá bàbá wa nídìí iṣẹ́ fújì ẹ bá mi mu ẹja sọ̀rọ̀ ń pa olóògbé Síkírù Àyìndé nígbà tẹ̀yìn bẹ̀rẹ̀ yẹn ẹ mọ̀ wọ́n báwọn ni wọn ìyàwó lọ́bùṣẹ́ pàdé wọn rí ṣọ́ṣọ́ mọ̀ kí ni ìbáṣepọ̀ yẹn kọ́ wọn ará ilé kọ́ mọ̀ ìyẹn àwọn àgbà onífújì lamẹ́nu bá ń sìn. ọlọ́run kó bá mi gba àbọ̀ bàbá wa late Sikiru Àyìndé Barrister ọmọ agbájé dẹ̀dẹ̀ ẹ̀gbọ́n. Àyìndé agbájé lọ́la gúnmọ̀gún kẹ́ ò àjíbẹ̀rin láàbọ̀. onye dẹ́ndé rí bí ẹni ìyẹn gamba oyan gàǹbà rí bí ẹni ìyẹn ní àkàrà. àyíndé mo fọmọ sára alámúdálẹ̀ ó tógún o o dáadáa ọmọ ẹni mo ṣe. ó sọ pé là ń gbàṣà òkun ló lórí omi ṣe rí àwọn bàbá yẹn àti bàbá kejì bàbá mi general Kollington Àyìnlá àwọn méjèèjì yẹn wọ́n ṣe iṣẹ́ níbi fújì yìí àwọn àwòkọ́ṣe wa nìyẹn tí mo fi wò pé ó yẹ kémi náà pé màá sá kọrin ibì kan náà ni nǹkan máa gbà wá ọ̀dọ̀ ọ̀gá mi Síkírù Àyìndé máa jẹ́ star ó ní nǹkan yẹn ló gbà wá bọ̀ àwọn méjèèjì yẹn gangan ni focus tó yẹ pé tá a bá jókòó báyà máa wò pé ah, ọjọ́ kan ṣé wọ́n sì máa máa gbọ́ àwa náà bá ṣe ń gbọ́ àwọn bàbá yìí hmm. tá a dẹ̀ mọ̀ pé ojú ló pẹ́ sí hmm. bá ṣe máa ń pòwe pé hmm. ọ̀nà ló jìn ẹ̀rù ni bàbá mo fi yá òwe yẹn lè mi àmọ̀páwa náà wàá máa di ẹni tí gbogbo aráyé bá mo fi ọlá àwọn méjèèjì yẹn. ìgbà olódìpẹ́ wa sọ pé Fuji Merengue ìgbọ́dọ̀ wà gba visa àbí ká tó wá di pé ẹ kúrò ní Nàìjíríà tó di pé ẹ wá lọ ṣeré níta tó di pé ẹ gba visa mi wàá fẹ́ kó jẹ́ pé ẹ dìídì kúrò orin lẹ́fẹ́ lọ́kùnrin pé ẹ lọ ṣe ìgbà wo nìyẹn. mo fẹ́ mọ̀ sàn. traveling mi ó bẹ̀rẹ̀ láti February nineteen eighty eight first travel ni hmm. pé máa travel kúrò Nàìjíríà ẹ hmm. eh, France ni mo lọ hmm. nígbà yẹn. ilẹ̀ France. yes ní Paris. tẹ ẹ lọ ṣeré náà níbẹ̀. lílọ yẹn gbígbà pé èèyàn kan rìnrìn àjò afẹ́ mi ò kọrin lọ́hùn-ún bẹ́ẹ̀ pẹ̀lú dídébẹ̀ láti rí i pé àwọn ọmọ Nàìjíríà pé ah ẹni tí wọ́n ń pè ń Rashidi Àyìndé yẹn mm. kò tí ì sí tó ń jẹ́ sẹ́rùbà wọn kò tí ì sí tó ń jẹ́ mèrèǹgè mm. bọ̀ pé wọ́n ti ń gbọ́ Rashidi Àyìndé mm. bí ká ẹ mọ mú mi lọ kí àwọn èèyàn káwọn èèyàn wá kí mi mo tún kó irinṣẹ́ bọ̀ ni wọ́n ra irinṣẹ́ fún mi mo kó wá sílé bọ̀ pé a máa wá ọkọ̀ ṣe pé a fẹ́ travel o pé à ń lọ play nílùú òyìnbó ah ìyẹn ní ọdún 1998 hmm. mo kọ́ lọ sí Amẹ́ríkà hmm. pẹ̀lú àwọn bamboys mi àjọlọ hmm. àṣeré hmm. yẹn káàkiri Amẹ́ríkà àtúnkóniṣẹ́ bọ̀ rẹpẹtẹ nígbà tó tún di 1999 a tún lọ sí Canada. Hmm láti Canada a tún wọ Amẹ́ríkà ẹlẹ́ẹ̀kejì hmm. Hmm. ìyẹn adéníyà two thousand hmm. gbà tó di two thousand and one promoter mi tún wá pé ah, ìlú Germany yá o a tún gba Germany a tún tọ gbogbo Europe káàkiri. Hmm. ibẹ̀ náà la tún gbà wọ UK hmm. a gbà wọ Dublin. Hmm ṣe rí látìgbà yẹn títí dè ní mo sáà ń. ẹ sáà wọlé jáde. <laughs> mo travel hmm. títí di àsìkò tá a wà yìí hmm. tí wọ́n bá pè mí lálẹ́ yìí sẹ́yìn pé ah promoter mi pé wọ́n ti ra tíkẹ́ẹ̀tì ẹ o hmm. máa bọ̀ ní Canada o mò ń lọ nìyẹn torí ìwé ìrìnnà mi ó wà lọ́wọ́ mi so kí là wá ní dúpẹ́ fún látìgbà yẹn títí dè ní so ọ̀pẹ́ mi fọ́lọ́. ìbáṣepọ̀ yín àti alágbádá records ìbáṣepọ̀ tó tó ṣe rẹmurẹmu torí pé ah. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a máa ń gbọ́ ṣe rẹ́kọ́ọ̀dù lọ́dọ̀ àwọn tó pọ̀ gan olórin òun fẹ́ kí làṣírí yẹn kí ló fà. torí pé láti orí rẹ́kọ́ọ̀dù kan tá a pè ní money power two ó lájọṣepọ̀ wa ló ti bẹ̀rẹ̀ mo ṣe money power one ọ̀tọ̀ lẹ́ni tí mo ṣe fún mo ṣe ọlọ́run nìkan lọ́ba ọ̀tọ̀ lẹ́ni tí mo ṣe fún bọ́ látòrí money power two òun lèmi àtàlájì alágbádá láti bẹ̀rẹ̀ sí ní ìṣepọ̀ tó fi dórí tala rọ́mbà wọn mèrèǹgè happiness dance rollikins signal ah, ah, alágbádá àjọ. kí ló dé kí ló ń ṣe tó jẹ́ nǹkan tó ń tẹ̀yìn lọ́rùn tẹ́ fi di pé ẹ wà pọ̀ tẹ́ ẹ̀rù pé ẹ fẹ́ lọ báyàn mi. ẹ ṣe alákọ̀ọ́kọ́ náà aláàjì láti alágbádá ó jọ́ mọ́ àbàdàn gbogbo nǹkan tó bá dẹ̀ jẹ́ ti ìlú tèmi mo máa ń fẹ́ ká jọ gbéra wa lárugẹ wọ̀tẹ́fà nǹkan tó bá ń jáde ń bẹ̀ nígbà tó gbọ́ máa lù mí mi fẹ́ ká jọ sípò wa kó bàjẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé àwọn táìmù kan náà máa máa wà táwọn kan náà máa máa wá báyàn pé ẹ wá ṣe rẹ́kọ́ọ̀dù fáwa náà so hmm. àjọṣepọ̀ wa sáà hmm. ó wà padà dáa. Hmm. adúpẹ́ lọ́wọ́ ẹ ẹ mú ìwà ìwà olórin ẹjọ́ kan tí ẹ pé jẹ́jẹ́ ilẹ̀ máa ń fẹ́ wà ń pé torí mi ò gbọ́ rògbòdìyàn ń pé Alhaji Rasheed pé kìdí kan báwo lẹ ṣe ń ṣe torí àmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ní ẹ̀dẹ̀ náà wọn ọmọ ẹ̀ náà àbúrò tó pọ̀ lẹ́yìn yín báwo lẹ ṣe ń lè mẹ́ǹtẹ́ẹ̀nì lẹ́bù tẹ wà yẹn tẹ́tẹ́ tí ò dẹ̀ sí kọ̀kọ́ tó di pé kò sẹ́ni tó ń ṣọ̀rẹ́ tí nǹkan pé bóyá pé kákọ̀ sùkọ́ àbíkọ́ ẹ jẹ́ ká mọ àṣírí yẹn bẹ́ẹ̀ ṣe ń lè ṣe kò sí pé yàn kan ó ṣe kíní kan mo jọ kò sí pé yàn kan ṣe kíní kan ó ṣe ń sọ́ǹpọ̀ wọn lórí mi wọn ò lè sọ́ǹpọ̀ àtìyín rárá ẹ ṣe ṣé mo ṣe wà yìí gbogbo nǹkan tó bá jẹ́ bí wàhálà mi ò mi ń láìkì ẹ̀ mo di jẹ́dá kan tó jẹ́ pé mo máa ń ro ọ̀rọ̀ àwọn àgbàlagbà. Hmm. Hmm. kò dẹ̀ sí bí òwe àgbàlagbà bọ́n ṣe máa ń pa òwe yẹn gbogbo àwọn òwe tẹ́ ẹ máa rí tán máa ń pa yẹn ó máa ń ṣe bí kán pòwe pé béèyàn méjì bá ń jà ìjà ò kì í gbé èèyàn méjì ìjà máa gbé ẹnìkan téèyàn méjì bá ń jà ìjà ò lè gbé èèyàn méjì papọ̀ mo máa ń sá nípa pé kólórin kan máa búra wọn tólórin bá búra wọn àwọn fáǹsì á máa pariwo irọ́ ni o tí ẹnìkan bá lọ yí jẹ nínú àwọn méjèèjì ẹnìkejì ipò wo ló fẹ́ wà mo máa ń sá fún ìjà gan ìjà ò ní gbé èèyàn méjì ju ẹnìkan lọ tí ìjà bá gbé èèyàn méjì ah téèyàn méjì bá ń jà tíjà bá gbé àwọn méjèèjì kí wọ́n kí ọlọ́run dáadáa ká túbọ̀ máa kí ọlọ́run ṣùgbọ́n ẹ̀rù máa ń bà mí béèyàn bá bú mi màá máa wò ó ni mo rí ọ̀rọ̀ ẹni tó fẹ́ bú mi yẹn bíi pé ó fẹ́ fi mí kọ́rọ̀ sọ àbí ó fẹ́ fi mí wò pé jẹ́ kí n gbàna ọ̀dọ̀ ẹ̀ tí n bá bú tó bá ti dá mi lóhùn gbogbo tí n bá fẹ́ sọ màá ráyè máa sọ nígbà tó bá bú mi tí mi bá dẹ́ ẹ lóhùn kọ́ àwọn èèyàn ò ní mọ ẹni tó ń bá wí tó o bá tiẹ̀ wàá dárúkọ mi gan àwọn èèyàn máa sọ kékeré ló ń ṣe eléyìí gan ẹni tó ń kò tiẹ̀ dẹ́ ẹ lóhùn ó tẹ́ nìyẹn ẹ̀rùjà máa ń bà mí mi ò fẹ́ báyàn jà níbi orun kò sí pé kíjà má wáyé o bọ́ tíjà bá tún wá wà èèyàn á fọgbọ́n ṣe ò ní sọ̀rọ̀ síta pé ò ń bá ẹnìkan jà títí tọ́lọ́run á sọ pé ẹ parí ìjà yín bọ́ ká wá máa bọ́ sójú agbo ká máa búra wa yẹn mo hate ẹ̀ mi láìkẹ́ rárá torí ó lè já wọn fáǹsì ẹni tó ń bú yẹn wọ́n wà lójú agbo kówó dẹ̀ wà lọ́wọ́ wọn tán fẹ́ẹ́ ná fún ẹ bẹ́ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní bú olórin wọn owó tó wà lọ́wọ́ tí wọ́n yẹn báwo náà ṣe fẹ́ẹ́ ná fún ẹ. ó ṣe pàtàkì. ó ṣe pàtàkì torí tá a fi ń kọrin náà ni pé torí jíjẹ àti mímu tó bá wá bọ́ ságbó ń tó ń bú èbú owó tó yẹ kó o mú lọ sílé yẹn ṣé wàá mú lọ lé ọmọ ìpè èébú ẹ tó ń bú yẹn náà ni wàá máa kó lọ sílé tí wàá lọ jẹ so ẹrù já máa ń bà mí gan kò sí bí mi ṣe ní bèrè ìkọ́nà àbúrò yín nídìí iṣẹ́ fújì tó yẹ pé ọmọ ìbàdàn tó dẹ̀ ń gbògo fújì káàkiri mo dẹ̀ ti rí ẹ̀yin méjèèjì pọ̀ níbi méjì mẹ́ta mo rí i pé ìbáṣepọ̀ yẹn ń pé wọ́n ń filẹ̀ fún yín pé bàbá àgbàlagbà ni ọmọ ìbàdàn náà ta ni ń sọ mò ń sọ ń pa King Saheed Òṣùpá. Òṣùpá Saheed mi àkórèdé oníṣẹ́ríkì ń wá kàṣà ní bàbá bàbá bàbá ọba ṣẹ́ríkì ń wá kà ní ṣẹ́ríkì ń wá kà tún lọ́mọ bàbá ọba ọmọ dáadáa ni àjọṣepọ̀ ó wà láàrin wa gan àjọṣepọ̀ yẹn ẹ má jẹ́ kí n sọ bẹ́ẹ̀ lọ torí pé gbogbo olórin pátá àtàwọn tó wà lẹ́yìn wa hmm. gbogbo wọn lọ̀rẹ́ mi hmm. gbogbo wọn lọ́mọ mi. Hmm. aláàjì tó bá ń sọ pé fújì Fuji ìbàdàn gangan ni fújì ìbàdàn gan lórí òun fújì nǹkan kan ṣé wọ́n ń rí sọ àbí wọ́n kàn ń sọ àsọdùn ní kí lẹ fẹ́ sọ torí àti gbọ́dọ̀ sọ pé tó bá ń sọ ń pa fújì o ìbàdàn gangan ni àwọn kan yẹn tó bá ń kọ́ ń bò mí ó kọ́ ọ̀ṣẹ̀ wa ni mo fẹ́ gbọ́ látẹnu. ìbàdàn lórin wà mo fẹ́ kẹ́ believe ẹni tó létí ti gbọ́ èèyàn tó lóye ti mọ̀ gbogbo àwọn tán mọ music wọn dá mọ̀ wọ́n rí i gbọ́ tán bá gbọ́ pé Dékúnlé Mímọ́ ló ń ṣeré mi yọ wọ́n á yọjú síbẹ̀ wọ́n á gbọ́ tuntun wọ́n á tún pa àtẹ́wọ́ ẹ pé lè Síkírù Àyìndé Barrister olùdásílẹ̀ Fújì ọmọ Ìbàdàn ni Ràṣídì Àyìndé Mèrèǹgè ọmọ Ìbàdàn saheed òṣùpá olúfimá ọmọ ìbàdàn abasi akande obezere ọmọ ìbàdàn táyé kọrẹ́nsì ọmọ ìbàdàn sule kọ́mẹ́ jackson ọmọ ìbàdàn ìbàdàn pọ̀ gan mórí tọ́ndà ọmọ ìbàdàn. orin pọ̀ nìbàdàn ògòdè pọ̀ nìbàdàn gan tàfíkì ṣekélé òun wà lamẹ́ríkà ọmọ ìbàdàn tá a bá tiẹ̀ wàá sọ tiwa olùdásílẹ̀ fújì gangan bàbá wa Síkírù Àyìndé Barrister ọmọ Ìbàdàn ni so ẹ jẹ́ ká fi sílẹ̀ bẹ́yìn. báwo ni ìbáṣepọ̀ ẹ̀yin àti àwọn ọmọ yín tó wà nìbàdàn ṣé ṣé ṣé báwo ló ṣe ìbáṣepọ̀ yín àwọn ọmọ yín nílùú Ìbàdàn mú tọ́ náà ń kọ fújì nísìnyí. àwọn ọmọ mi pọ̀ wọ́n ti yapa gan tó dẹ̀ yẹ pé bọ́n ṣe wàá pọ̀ tó yẹn gbogbo wọn náà wọ́n tún wá ń ṣe bàbàbà pé ah, Alhaji Rasheed Àyìndé ọ̀pọ̀ gan táyé kọ́rẹ́nsì wà ńbẹ̀ súlé kọ̀mẹ́ ó wà ńbẹ̀ tírí lẹ́dà ó wà ńbẹ̀ hmm. hmm. nóòrù ìyáyẹ̀rì hmm. Yusuf Ayinde Santora ah, èrò pọ̀ gan o <laughs> ní Ìbàdàn ìtọ́ tí wọ́n á jó lógo tó yẹ pé kò síbi tí wọn kì í gbọ́ gbogbo wọn tọ́lọ́run wa tó sọ pé kálá àjírà Sidi Ayinde kó sì tó máa jẹ́ aṣíwájú ah, ọpẹ́ ní fọlọ́run. <laughs> kí ni nǹkan tó wà ńlẹ̀ ń fọwọ́n fans yín sìn yín yálà orin tó wà ń tà látọwọ́ yín tó jẹ́ èyí tó jẹ́ pé ẹ ṣe kọ́yìn tó wà lọ́jà ń sìn àbí ṣé ẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́ báyìí fún rẹ́kọ̀dì tuntun báyìí sìn. ẹ mọ̀ pé Ramadan ti súnmọ́ báyìí. bẹ́ẹ̀ ni sàn. ètò máa jáde fún ìtúnu ààwẹ̀ ó sì ń gbòòrò bọ̀ ètò jáde last two record. Mm authority hmm. pẹ̀lú méjì sáni rẹ́kọ̀dù yẹn sá hmm. méjèèjì yẹn ó sì hmm. yẹn ń jà lọ́wọ́ so ìmí máa jáde ń sìn fún tùnú àwẹ̀. Alhaji wọ́n ní àti gbé rẹ́kọ̀dì sí tansi wọ́n ló ti le gidigidi wọ́n ní ó ní olórin tó olórin tó bá tó bá gara fún sìn ló ń gbé rẹ́kọ̀dì jáde pé torí pé. Pe kíni rẹ́kọ̀dì yẹn ti fẹ́ dàbí kò dàbí tẹ́lẹ̀ mọ́ ní kó dà ń pé láìfù lọ́pọ̀lọpọ̀ wọn òun olórin ń fókọ̀sì sínsìn pé wọ́n tó bá lẹ́mìí nísìn ò ní gbé rẹ́kọ̀dì jáde mo fẹ́ kẹ́ sọ sí aláàjì. ẹ wẹ́ èmi gẹ́gẹ́ bí ẹnìkan o mo ń ṣe rẹ́kọ̀dù mi fúnra mi hmm. tí mo bá wá ṣe tán hmm. anybody tó bá wá nú àwọn tó ń hmm. tó jẹ́ tó ń ta rẹ́kọ̀ àwọn lẹ́bẹ̀lì náà ó sọ pé ìwọ gbà. Hmm. lọ́ọ̀tà hmm. bọ̀ kò ń ṣe pé nìkan ló máa sanwó stúdíò mi pé kí n wá lò nù o hmm. èmi fúnra mi ni mo máa ṣe rẹ́kọ̀dù. sẹ́yìn lẹ mú ọ̀nà yẹn ni àbí torí pé wò pé ẹ lè dá ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe àbí. bó ṣe wu èmi nìyẹn torí pé ìnáwó rẹ́kọ̀dù owó ńlá ni ṣé ká tó sọ pé a kó àwọn boys lọ sí stúdíò fún kálukú lówó iṣẹ́ tó máa ṣe. Mm èmi ò dẹ̀ kí n mi ò kí n lo studio mọ́ níwọ̀nba hmm. mo máa ń fi ten section hmm. si <laughs> rẹ́kọ̀dù mi hmm. tó máa fẹ́ rí quality kò ń ṣe pé màá kàn wọ studio lẹ́ni tó bá dijọ́ márùn-ún á pé rẹ́kọ̀dù ti parí no mo máa ṣe tí màá rí pé mo ti tẹ́ra mi lọ́pẹ́ ó ti wà okay so ten section yẹn ó lè jẹ́ èyí tó jẹ́ kọkànlá ẹ̀ náà máa fi mix. Mm tí n bá rí i pé ohun tí mo lò ń bíbá ẹ̀ kò ṣe máa padà lọ máa lọ tún ṣe so hmm. tá a bá dẹ̀ ṣe tán hmm. tá a bá gbé fẹ́ni tó lọ tà á hmm. nǹkan tó bá mú wá kọ́lọ̀ ń fa lùbáríkà sí i kíràwọ̀ yẹn kó sá máa lọ sókè. báwo ni ìbáṣepọ̀ yín àti àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn band boys yín kí ni relationship tẹ́ ní láàrin ẹ̀yin méjèèjì kí ni ìbáṣepọ̀ yẹn náà ṣe pàtàkì fún. band boys àbí. bẹ́ẹ̀ni. ah <laughs> àjọṣepọ̀ wa ó wà kọ́díà gan ó wà òkè gan tó tá a bá ń wò pé ọdún tí mo dá eré yẹn sílẹ̀ ká sì tún máa rí nínú hmm. ọdún yẹn tá a ti dá sílẹ̀ kí wọ́n sì tún káwọn kan sì tún wà lọ́dọ̀ mi. a ní láti láti láti. ọpẹ́ fọlọ. fọwọn tó wá fẹ́ kọ fújì tí tó ń wò tó ń wò pé a ah, fújì yìí mo fẹ́ràn ẹ̀ mo ní tálẹ̀ àmọ́ mi lè súnmọ́ èrò pọ̀ ń bẹ́ẹ̀ láti gbogbo àgbààgbà ṣé àyè sì wà fún ẹni tó bá fi pòun ní tálẹ́ǹtì ìṣẹ́ fi ṣẹ́ sì máa sọ pé àbẹ́ máa ní kó jókòó ń pé kò sáàyè fún. ẹnìkan kan ò lè sọ fún ẹnìkan pé kó jókòó pé kò sáàyè ṣèbó ọlọ́run ọba ló ṣe àyè fáwa táwa fi wà ń bẹ̀ anybody náà tó bá ti ń dé tọ́lọ́ ń bá kọ́ àní kọ́lọ́ ń fàyè gbà wá ètè mi kàn máa ń advice upcoming ni pé kàn máa ṣe nǹkan tọ́wọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. Mm nǹkan tí kálukú máa jẹ hmm. n tó máa jẹ hmm. àti ibi tó máa dé hmm. gbogbo ẹ ti wà lọ́wọ́ ọlọ́run ọba o ká má kánjú kò dáa kéèyàn kánjú jọ ọlọ́run lọ kí kálukú farabalẹ̀ gbogbo nǹkan tí wàá dà láyé ó ti wà lákọsílẹ̀ mo dẹ̀ ń bẹ lọ́hùn kí òkìkí ìràwọ̀ yìí kó má pin sórí tiwa. Mm torí kò pin sórí àwọn barista àti Kollington kò pin sórí àwọn Wàsíù Àyìndé hmm. hmm. kò pin sórí àwọn Alhaji Sahaba hmm. tírú wa iná tó fi dé kọ́lọ̀ má jẹ́ kó pin sórí tiwa kí fújì tó máa lọ síwájú torí fújì ń lọ play every time ni kò sí wíkẹ́ndì kan tí fújì ò ní jáde bí fuji mèrèǹgè bó ṣe ń jáde fújì kọ́rẹ́ǹsì fújì kọ̀mẹ́ fújì lẹ́dà everybody kálukú ń lọ sí patí láì dira wa lọ́wọ́ mm. Mm. àwọn tó wà lẹ́kọ̀ọ́ àwọn náà ń ṣe tiwọn mm. àwọn Ogun State wọ́n ń ṣe Ọ̀ṣun State Ondo everybody ń ṣe tiẹ̀ so kọ́lọ́ má jẹ́ kí Fuji lọ sẹ́yìn. alájí báwo ni jẹ́ pé ọdún mélòó ta ti ń kábọ̀ sẹ́yìn ọ̀rọ̀ ọ̀rọ̀ oní ọ̀rọ̀ olóbìnrin dé àwa tí mo wá títí títí pé mo fẹ́ wá nǹkan kan tó ba lọ́n pé Alhaji Rasheed Ayinde ṣe kinní kan pé mi ò rí pé láti ìjọba àlẹ́ ṣe ń ṣe ẹ̀yin tí ẹ pé ẹ̀ ń ṣeré gbogbo weekend kọ̀ọ̀kan ẹ̀ dẹ̀ sì maintain ara yín lọ́rọ̀ ní obìnrin dé pé à ń tẹ̀ gbọ́ controversy kankan kí làṣírí yẹn báwo lẹ ṣe ń ṣe mi understand controversy láàrin obìnrin. iṣẹ́ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọn olórin tó bá ti di ọ̀rọ̀ obìnrin láti di pé àwọn agbọ́ fans wọn àmọ́ wọn kankan máa ṣẹlẹ̀ àmọ́ tẹ̀yìn tí ń ṣe kò sí wàhálà kankan ẹ wà very disciplined kí làṣírí yẹn tẹ́ fi ń ṣe láti ọdún tó ti pẹ́ títí dìsìn. gbogbo ẹ gbogbo ẹ kọ́ lọ́n kó máa kọ́ wa máa ṣe nígbà tèmi níyàwó nílé ẹ kí ni mo fẹ́ fìyàwó fáǹsì tèmi ṣe. Hmm nígbà tí mi bá ti taṣe àgẹ̀rẹ̀ lọ sọ́dọ̀ àwọn ìyàwó àwọn fáǹsì mi nǹkan tí mo ní sílé ó ti tẹ́ mi lọ́rùn sòkọ́lọ̀ ń kó mọ́ borúkọ wa jẹ́ ìyàwó wà nílé wọ́n ti bí àwọn ọmọ olóríire alálùbáríkà àwọn ọmọ wa wọ́n ti yàn wọ́n ti yanjú àmọ́ wa wà káàkiri ètò wà ní Nàìjíríà hàmì wà ń bẹ̀ àwọn ètò wà lókè òkun wọ́n wà ń bẹ̀ ẹ so kí ni irú wa tún fẹ́ sọ pé irú obìnrin wo la fẹ́ sọ pé ṣé ó máa jábọ́lẹ̀ látọ̀run ni <laughs> àbí ó máa padà bí àwọn ọmọ tá a ti bí hmm. tí wọ́n ti jẹ́ èèyàn ń sìn sóbìnrin yẹn máa tún wá pàpà wá hmm. Hmm. àwa náà dẹ̀ ti ń dúpẹ́ fọlọ́run ọjọ́ ti ń ó ti ń dalẹ́ lọ díẹ̀díẹ̀ so ọpẹ́ mi fọlọ́run ọba. aláàjì oúnjẹ wo ni ẹ fẹ́ràn tẹ́lẹ̀ jọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tó yẹ pé ẹ fẹ́ràn gidigidi tẹ́tẹ̀ lè máa jẹ́ gbogbo gbà oúnjẹ wo ni. èmi o hmm. favourite food mi hmm. ní tílẹ̀ bá mọ́ hmm. máa ń jẹ rice rice ẹ̀wà àti dòdò tí wọ́n bá ṣe prepare ẹ̀ fún mi òun náà ni màá ṣe jẹ ní ọ̀sán mo fẹ́ràn kí n jàmàlà gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn tó bá jẹ́ pé iyán rírò ni máa jẹ but pé ní alẹ́ o hmm. alẹ́ o hmm. ah, mi ò kì í mi ò kì í jẹ oúnjẹ kankan tó bá wúwo hmm. èmi pẹ̀lú àwọn ọmọ kéékèèké ẹgbẹ́jọ ni wá ní alẹ́ indomie lèmi máa ń jẹ. light light food. light food. mi tún wá kò tún wá ní dalẹ́ kí n sọ pé mò ń jẹ àmàlà àbí nǹkan náà. àwọn olóṣèlú ìlú tó jẹ́ àwọn politicians pàápàá nílùú Ọ̀yọ́ state ní kinní yìí gbogbo wọn lẹ bá rẹ kò sí pé bóyá pé nígbà tí mo study láti ayé bàbá wa lam ti wọ Ládọjà títí wọ olóògbé àjùmọ̀ títí wọ èyí tó wà ń bẹ̀ sí gs báwo lẹ tún ṣe ṣe yẹn kò sí pé bóyá pé ẹni tó wà ń bẹ̀ sí yóò bá gbogbo wọn pátápátá lọ ní good relationship pẹ̀lú yín mo fẹ́ dín nǹkan kan mú yẹn náà kọ́ mi. ẹ ṣe gọ́fmẹ̀ntì tó bá ti wà ní power ní kò ń ṣe lọ́yọ̀ọ́ state nìkan o ní gbogbo nàìjíríà gbogbo àgbà ní gbogbo ayé káwa mú wá sọ̀yọ̀ state wa ń bí ṣé tí gọ́fúnà kan bá dé nsìn ṣé kó lórin sọ pé òun ò bá ṣe ni nígbà tó pé ọlọ́run ọba gangan ó ti fi gbogbo nǹkan tó ń jẹ́ àṣẹ sọ́wọ́ wọn ìwọ tó bá wá sọ pé ò bá wọn ṣe yẹn bóyá wà kó ẹrù ẹ kúrò nínú ìlú wọn yẹn. Hmm wàá máa lọ síbòmí ló fi jẹ́ gbogbo ìjọba tó bá ti dé ìjọba mi ni látìgbà tí democracy ti bẹ̀rẹ̀ o bàbá mi Lam Adésínà kọ́lọ́ ń fọ̀rùn kẹ́ wọn ìjọba mi ni ìgbà táwọn kúrò ńbẹ̀ tí bàbá wa Adéwọ̀lú Ládọjà bọ́ síbẹ̀ ìjọba mi ni nígbà tí bàbá wa Adéwọ̀lú kúrò ńbẹ̀ tí bàbá wa Kálà tí wọ́n bọ́ síbẹ̀ ìjọba mi ni. Mm bàtàkàlà kó ń bẹ tájímọ̀ bí bọ́ síbẹ̀ ìjọba mi ni kọ́lọ̀ ń jẹ́ ká máa wà relevant tẹ́dà bá ti ń wà relevant gbogbo ìjọba tó bá ti ń dé òun náà ló máa máa jẹ́ tiẹ̀ torí pé èmi ò kọ̀yìn síjọba gbogbo ìjọba tó bá ti ń dé báyìí tèmi ni bó ṣe jẹ́ nìyí. ṣé máa tó torípé ẹ̀yin ò ṣèṣe pátì kan pátì kan ẹ̀yin kan ń ṣèṣe ẹ wà ní. àwọn ẹlòmíín náà máa ń fojú bẹ́ẹ̀ wò hmm. nítorí pé nítorí bá ti pè lólórin olórin ni. Mm ẹ di mo ṣe ka gbogbo àwọn ìjọba yẹn títí di ẹni tó wà ńbẹ̀ yìí hmm. olórin ò ní pé ibi báyìí ni mò ń lọ hmm. tó o bá sọ pé ò bá wọn ṣe tí wọ́n bá pè é pé kó o wá ńkọ́ ṣé wàá sọ pé o wá ni hmm. gbogbo ìjọba ni tolórin pátápátá gbogbo ìjọba ni tèmi ẹ ṣe bàbá bàbá mi fọwọn olólùfẹ́ yín káàkiri àgbáńláyé tán sọ pé ẹ adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ rí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ aláàjì torí ìfọ̀rọ̀wérọ̀ tá wá ṣe yìí kò ń ṣe kí wọ́n tẹ̀ dídì mọ̀ pa ń bọ̀ á yọ sí wọn ni ẹ pẹ̀rẹ̀sì àmẹ́dá kọ̀ ní ẹjẹ́ a máa lọ adẹ̀ lọ́wọ́ pé ah àmọ́ torí ìfẹ́ tí mo dẹ̀ sọ fún pé àwa ní kọ́kọ́ la wá o àwọn olólùfẹ́ yín káàkiri pọ̀ wọn ní òkè ibi tọ́wọ́n lẹ̀ wọ́n á ní sùúrù díẹ̀ ẹ̀jẹ̀ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn ẹ bá mi máa tẹ̀ sí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ aláàjì kìtọ́ ẹ̀kọ́ lọ tó bá fẹ́ báwo lọ́ ṣe fẹ́ ṣé nọ́mbà mánéjà lẹ́ máa fàbí nọ́mbà yín tọ́rọ̀ olólùfẹ́ yín pọ̀ káàkiri tí wọ́n fẹ́ kàn sí tí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ nọ́mbà wo ni ẹ máa fi síbẹ̀ tó bá fẹ́ pè sẹ́rí anybody mm. tó bá like láti reach mi pé ah òun fẹ́ bá mi kí wọ́n search fún Rasheed Ayinde Adékúnlé mm. ní Facebook mm. tán bá ti search fún hmm. anything tán bá fẹ́ bá mi sọ láti bẹ̀ hmm. tán bá ti contact mi even kó jẹ́ ní messenger mm. tán bá ti contact mi. Mm máa máa bá wọn sọ. ọ̀pọ̀lọpọ̀ wọn tọ́da ìwà náà gbogbo náà lọ́kùn mọ̀ pé lórí ẹ̀rọ ayélujára yìí náà wà ń bẹ̀ ẹ tẹ̀ síbẹ̀ ẹni kílẹ̀ gbódúkọ ilé ẹ̀kọ́ tó Rasheed Ayinde Adékúnlé Adékúnlé ẹ tẹ̀ síbẹ̀. gbogbo olólùfẹ́ Rasheed mo ń dúpẹ́ ẹ̀yin tẹ́ ń fẹ́ mèrèǹgè ẹ ṣàṣe ń wa kí ẹ má ṣe táwọ́ ná kólúwa máa padà lẹ́yìn yín kẹ́yìn má ṣe róògùn gbàmígbàmí olúwa á máa bù sápò yín o mo fi sọ pé gbogbo yín pátá bẹ́ẹ̀ bá ń lọ bẹ́ẹ̀ bá ń bọ̀ o ẹ bá lè láyọ̀ o ẹ bá lè láyọ̀ lọ́lá ọlọ́run ọba Àyìndé Rásídì Kúnlé adúgbò lọ́wọ́ yín sà ẹ̀ tí ara yọ sí ẹ̀ tí rẹ̀ dá ọlọ́ọ̀kọ́ ní bàjẹ́ a sì máa ṣe apá kejì eléyìí ó gbogbo àwọn àwo bàbá ọba sì máa kọ́lẹ̀ ẹ̀ka mọ́ sí yìí bàbá dídì dáhùn kan dúró ni mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa tó wà nínú Abíọ́dún Aláṣọ wà ń bí pẹ̀lú wa pẹ̀sì wà ń bí pẹ̀sì Ahmed Abba wà ń bí a sì jọ máa wọ̀ gbòòrò pẹ̀lú bàbá tá a máa lọ ṣe fàájì kò ní bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ wọn èèyàn mi gidi tá a ń ṣe nígbà tí ta wà ń bí láwálé tẹ̀ mọ́wọ́ kò ní bàjẹ́ Joshman Starboy tiwa mo dúpẹ́ ìlú Ìbàdàn wà ní ọ̀dọ̀ wa bàbá àgbàlagbà one of the greatest tó bá ń sọ ń pa Fuji music tí wọ́n dẹ̀ di ìlú Ìbàdàn tí wọ́n dìmú láti bíi thirty forty years ah wàsákọ́ o kò ní bàjẹ́ máa lọ sókè sókè sókè sókè lágbára ọlọ́run ara tẹ́tẹ́ rán wa a tún ti jẹ bàbá wa rè ẹ kò jẹ gbádùn ẹ ẹ fi sórí youtube bí wọ́n fẹ́ kàn sí wọn lọ sórí facebook ẹ kàn sí wọn bẹ̀ ẹ contact bàbá dá yín lóhùn tẹ́ bá nírè ẹ pè mí ìdáwọ́ àti bàbá wọn máa percentage mi bàbá o nígbà tí ngbà tí ngbà tí ẹ̀dẹ̀ ti wá sí ìbàdàn ẹ̀ ti wá bá mi lálejò nígbà tí ngbà tí ngbà tí <laughs> tẹ bá tún padà lọ àdélébáre. àrìnàkore àkóyà ibi nígbàtí ngbàtí ngbàtí ẹ wá bá mi renge lálejò thank you. ó dájọ́ mi ọjọ́ rẹ̀.